kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ní ẹ̀dá oníyọ. àwọn àwọn jàǹdùkú kan ló wá ní àná nígbà tí gbogbo èèyàn lọ sí oko tán so wọ́n wá gba secretariat jẹ tán ní àwọn èèyàn lóògùn yamayama wọ́n bẹ̀rẹ̀ sí ń gbéyàn lórí oko. àwọn àwọn wo ni. àwọn ọmọ òbó òbó ayégúnlẹ̀ náà pẹ̀lú àwọn. ọmọ òbó ayégúnlẹ̀ ní state ní state wo. Kwara state. kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti àwọn ẹ ṣe sà báńdìrì wa. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ní ẹ̀dá oníyọ. àwọn àwọn jàǹdùkú kan ló wá ní àná nígbà tí gbogbo èèyàn lọ sí oko tán so wọn wá gba secretariat jẹ tán ní àwọn èèyàn lóògùn yamayama wọn bẹ̀rẹ̀ sí ń gbéyàn lórí oko. àwọn àwọn wo ni. àwọn ọmọ òbó òbó ayégúnlẹ̀ náà pẹ̀lú àwọn. ọmọ òbó ayégúnlẹ̀ ní state ní state wo. Kwara state. kí ló ṣe kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti àwọn. ẹ ṣe sà báńdìrì wa. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ní ẹ̀dá oníyọ. àwọn àwọn jàǹkú kan ló wá ní àná nígbà tí gbogbo èèyàn lọ sí oko tán so wọ́n wá gba secretariat jẹ tán ní àwọn èèyàn lóògùn yamayama wọ́n bẹ̀rẹ̀ sí gbéyàn lórí oko. àwọn àwọn wo ni. àwọn ọmọ òbó òbó ayégúnlẹ̀ náà pẹ̀lú àwọn. ọmọ òbó ayégúnlẹ̀ ní state wo. Kwara State. kí ló ṣe kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti àwọn. ẹ ṣe sà báńdìrì wa. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ní ẹ̀dá oníyọ. àwọn àwọn jàǹdùkú hmm. kan ló wá ní àná nígbà tí gbogbo èèyàn lọ sí oko tán so wọn wá gba secretariat jẹ tán ní àwọn èèyàn lóògùn yamayama wọn bẹ̀rẹ̀ sí gbẹ̀yàn lórí oko. àwọn àwọn wo ni. àwọn ọmọ òbó òbó ayégúnlẹ̀ náà pẹ̀lú àwọn. ọmọ òbú ayégúnlẹ̀ ní ní state wo. Kwara state. kí ló ṣe kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti àwọn. ẹ kú ojúmọ́ ṣàlàfíà ni mo bá yín gbogbo ojúlówó ọmọ Yorùbá gbogbo abiyamọ mo kí yín àánú Ọlọ́run pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run yóò máa bá yín gbé ẹ jẹ́ ká kíyè sára o ẹ jẹ́ ká kíyè sára àwọn ẹni bí ń dọdẹ wa ṣùgbọ́n àwa la ò ní í gbà torí oríṣiríṣi nǹkan náà ń gbé káàkiri náà lákọ̀ọ́kọ́ náà àwọn oníwèé ìròyìn ẹ mọ̀ pé tí kankan bá ṣẹlẹ̀ àwọn á rí gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ láti tajà wọ́n á máa wé irọ́ mọ́ irọ́ àwọn tá ti gbọ́ irọ́ tán pa ẹ má jẹ́ ká máa bá wọn gbé káàkiri ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ẹ̀dá oníyọ̀ àti ìbò òbó ayégúnlẹ̀ kì í ṣe àwọn tó fẹ́ declare yorùbá nation kì í ṣe dúpẹ́ onítìrí rárárárárá àtọ̀ dúpẹ́ onítìrí ò lẹ́nu lẹ́kìtì ṣe gbọ́ mi àwa ti lé wọn pa wọn lẹ́nu lẹ́kìtì mo lè fi gbogbo ẹnu sọ ọmọ èkìtì tó bá ń tẹ̀lé dúpẹ́ onítìrí bíyá outside èkìtì ni kì í ṣe èkìtì wa yìí wọn ò lẹ́nu lẹ́kìtì àwọn tó ṣẹlẹ̀ ní ẹ̀dá oníyọ̀ tí ìwé ìròyìn gbé jáde síta táwọn kan kà síta irọ́ ló wà ń díẹ̀ ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ ní ẹ̀dá oníyọ̀ àti òbú ayégúnlẹ̀ wọ́n jọ pààlà ní ẹ̀dá oníyọ̀ four sí èkìtì state òbú ayégúnlẹ̀ kwara state so àwọn ẹ̀dá oníyọ̀ àwọn ní capital local government ìlẹ́jẹ̀mẹ́jẹ ìlẹ́jẹ̀mẹ́jẹ local government in Ekiti state wọ́n ta ilẹ̀ hmm. tó wà ní bọ́dà àwọn àti òbó tí wọ́n fẹ́ wá fa ilẹ̀ yẹn gọ́ọ̀mẹ̀ntì ó dà pé gọ́ọ̀mẹ̀ntì Èkìtì gan lónìí ló ra ilẹ̀ yẹn lọ́wọ́ wọn tó fẹ́ fi dá ilé iṣẹ́ lẹ̀ àwọn tó bá wá fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ hmm. wọ́n ti kó katapila gbogbo ń tọ́ máa lò wọ́n ti kó wá ń bẹ̀ àwọn òbó wá àtáàkì wọn to the extent wọ́n ní wọn àjẹkán ṣiṣẹ́ yẹn ní ànámọ́jú èní làwọn òbó wá tún yabo Kwara state yabo ẹ̀dá oníyọ̀ state ìjà ìlú méjì ni Dúpẹ́ Onítìrí ò lẹ́nu lẹ́kìtì ìjà ìlú méjì ẹ gbọ́ mi ìjà yẹn wà láàrin Kwara state àti Èkìtì state Ekiti is from uh, eh, Edaniyo is from Ekiti state. Obo Ayegula is from Kwara state. Wọ́n jọ ń jà ìjà ilẹ̀ láàrin ara wọn ni ẹ má ṣe ẹ má ẹ má dẹrù bá wọn bá àwọn ènìyàn ẹ jẹ́ káwọn ènìyàn ó ní freedom of movement lẹ́kìtì bíbà yìí wọ́n bí Dúpẹ́ Onítìrí dáa àwọn tó bá ń ṣe Yorùbá nation Dúpẹ́ Onítìrí tán láwọn ọmọ òmìnira twenty twenty two wọ́n lè máa ṣe ní ọ̀dà wọ́n tó bá gbójú síta wa la máa lọ fà àwọn ilé ọlọ́pàá lọ́wọ́ ah. wọ́n bí wọ́n dá lẹ́kìtì Èkìtì náà ń pẹ́ bíbà yìí this is indigenous káyà òyìnbó dúpẹ́ lò indigenous Èkìtì people tí àwa ò gba nonsense no àwa máa expose wọn ni àwa ò gba nation títí wa pẹ̀lú violent àwa wà láti dáàbò bo ọmọ Yorùbá ni kì í ṣe láti pa ọmọ Yorùbá so ẹ jẹ́ kí n play ẹ̀ka gbọ́ fake news ni it's not their new màá dẹ̀ tún pe èèyàn kan nílùú yẹn lọ́wọ́lọ́wọ́ tẹ máa gbọ́. ṣẹyọ ní ìlú kan tòun ti agbègbè tó ń pè ní ẹ̀dá oníyọ̀ yìí wọ́n ní àsálà òun lọ́pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí ní sáfù ẹ̀mí ara wọn tó fi mọ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba ìyẹn ní ìjọba ìbílẹ̀ ìleje méje ilé tó ń bẹ ní ìpínlẹ̀ Èkìtì yìí kó máa sá àsàforí nàgbá ní ìpínlẹ̀ náà àti ìjáde tó tẹ̀ wá lọ́wọ́ wọ́n ní yàtọ̀ fún agbègbè tó ń pè ní ẹ̀dá oníyọ̀ yìí wọ́n ní agbègbè kan náà ilé tó ń pè ní ọ̀wọ́ ayégúnlẹ̀ wọ́n ní í ṣe ni àwọn èèyàn náà ni wọ́n tún bẹ̀rẹ̀ sí ní sàásàlà fún ẹ̀mí ara wọn látàrí bó ṣe jẹ́ pé àwọn ikọ̀ ilé tí wọ́n fura sí nation ìyẹn. ṣé ń gbọ́ mò ń bọ̀ ẹ jẹ́ kí n wá pé èèyàn láti ìlú yẹn kẹ́ wá gbọ́ dáadáa àwọn fake fake news yẹn àwa ò gbà láàyè we are here to serve the Yoruba people kí ògo Yorùbá kó lè bú yọ táwa wà fún nìyẹn. dúpẹ́ onítìrí ò lẹ́nu ní èkìtì ń bí báyìí o wọn à ń bí dáa o ah. wọn à ń bí yàláyà ẹ̀ dáa no no no mo ìpínlẹ̀ kan ó gbé o ó gbẹ́dọ̀ gbé o so dúpẹ́ onítìrí ò lẹ́nu lẹ́kìtì ń bí báyìí ìròyìn yẹn ìròyìn fẹ́ẹ̀kì ni ìròyìn ẹlẹ́jẹ̀ ni dúpẹ́ onítìrí ò lẹ́nu ń bí báyìí àwa èkìtì ẹ̀yin bàbá Akíntóyè la wà ẹ̀yin olóyè Sunday Igboho la kò sí kò lẹ́nu lọ́dọ̀ wa ń bíbà yìí wí àfọ bàbá Akíntóyè ẹni yẹn ò gbé tó bá gbé màá tútù màá tútù sóyìí ṣe màá tútù ṣe kì í ṣe àwọn dúpọ̀ ọdúpọ̀ onítìrí omi omi ìnira twenty twenty two no lẹ́kìtì ń bíbà wa ti lé wọn jìnnà tipẹ́tipẹ́ wọn ò lẹ́nu bẹ́ẹ̀ àwọn yẹn ń jà hello. hello dáàdi mi sà. ah jẹ báwo ni nǹkan. dáadáa ni sà. ṣé ìbùkún nìyẹn. ìbùkún ni dáàdi mi sà. jọ ìlú bo ló ti ń sọ̀rọ̀ yìí. ìlú ẹ̀dá oníyọ̀ èkìtì ni sà. ẹ̀dá oníyọ̀ èkìtì. bẹ́ẹ̀ ni sà. ọ̀ndà ló kú kó lẹ́wà. ìléje méje local government tẹ̀dá jẹ́ secretary ìbẹ̀ sà. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ní ẹ̀dá oníyọ̀ àwọn àwọn jàǹdùkú kan ló wá ní àná nígbà tí gbogbo èèyàn lọ sí oko tán so wọ́n wá gba secretariat jẹ tán ní àwọn èèyàn lóògùn yamayama wọ́n bẹ̀rẹ̀ sí ń gbéyàn lórí oko. àwọn àwọn wo ni. àwọn ọmọ òbó òbó ayégúnlẹ̀ náà pẹ̀lú àwọn. ọmọ òbó ayégúnlẹ̀ ní ní state wo. Kwara state. kí ló kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti àwọn. ẹ ṣe sà báńdìrì wa ilẹ̀ tó jẹ́ ilẹ̀ Èkìtì òun ni ìjọba fẹ́ lò wọ́n afẹ́fíbẹ̀ yẹn ṣe àgíríkì kán lè kán lọ wọn abẹ yẹn kan fi ṣiṣẹ́ náà bá ní rárá o àwọn àwọn tó gbà wọn tẹkítọ eh, tó ń gbà tó fẹẹ fi ṣiṣẹ́ wọn lé wọn sígbó ah, níbi ọjọ́ mẹ́ta sẹ́yìn ní wàá bá wa ní ìlú wa a bá wọn sọ̀rọ̀ àṣì kankan fún wọn ilẹ̀ wa la fẹ́ gbà lọ́wọ́ wọn o ilẹ̀ tíjọba fún ilẹ̀ wa gangan ilẹ̀ Èkìtì state tó jẹ́ ilẹ̀ tí bàbá ti wá òun níjọba fẹ́ lò fún fún fún iṣẹ́ àgbẹ̀ sẹ́dẹ̀ rárá oore la ṣe wọ́n o. kí ni ìjọba Èkìtì wá ṣe sí títí di wákàtí ọ̀wọ̀ yìí àìtí rí nǹkan kan wọn ti ṣe nǹkan kan sí náà ju pé àwọn ọlọ́pàá tó ń wá àwọn yẹn gan wọn jẹ́ ká ríṣẹ́ ṣe gan àwọn ọlọ́pàá tó wà lọ́dọ̀ àwọn gan ni ò jẹ́ ká rí nǹkan kan ṣe. lọ́nà wo. tí a bá fẹ́ lọ bá wọn á ní pé ká máa lọ pé ká gba bíìsì ká gba àlàáfíà láàyè nígbà tí wọ́n kọ́ wá àlàáfíà náà sọ tí wọ́n wá ba oko wa jẹ́ ẹ̀ẹ̀kejì báyìí the same thing. láti tẹ̀ báyìí àti rí gọ́vnà àti anybody láti ọ̀dọ̀ wọn. ohun tí a gbọ́ ni wípé wọ́n ní àwọn tó fẹ́ kéde eh, hmm. orílẹ̀-èdè Yorùbá ló wá da ọ̀dọ̀ yín rú ṣé bẹ́ẹ̀ ni. rárá bẹ́ẹ̀ kọ́ o kì í ṣàwọn o àwọn ọmọ ògbó láti Kwara State ni o àwọn ọmọ ògbó ayégúnlẹ̀ ni kì í ṣe Yorùbá nation kankan o. okay. Yorùbá nation kọ́ o ni mò ń sọ iye okó tún pẹ̀lú mi kan béèrè lọ́wọ́ ẹ̀ Yorùbá nation kọ́ o àwọn ọmọ ògbó lórí ilẹ̀ lórí ilẹ̀ ni ilẹ̀ tí mo dẹ̀ ń sọ yìí wọ́n gbé kaṣú síbẹ̀ tó pọ̀ so àwa dẹ̀ lá ní ilẹ̀ yẹn. àwọn wo àwọn wo àwọn wo ló gbin kaṣú bẹ́ẹ̀. àwọn òbó yẹn ló gbin kaṣú sórí ilẹ̀ yẹn àwọn òbó òbó ní Kwara state. ok. ó jẹ́ báńdì láàrin Èkìtì àti Kwara. ok. ok. ìlú ibo ti sọ̀rọ̀ ń sìn. ìlú Ẹ̀dá Oníyọ̀ ni mo ti ń sọ̀rọ̀ Ṣàyẹ̀dá Oníyọ̀ Èkìtì nílẹ̀ lágbèlédé méje local government. o ṣe gan God bless you. ẹ ṣé sà. ok take care. ẹ sà. èèyàn mi ò lẹ́ ti gbọ́ yẹn láti direct ní ìlú tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ kẹ́ ẹ lè mọ̀ wípé tá a bá sọ fún yín pé Dúpẹ́ Onítìrí kò ní nǹkan kan ṣe pẹ̀lú Èkìtì ọmọ Èkìtì kan lè máa tẹ̀lé lẹ́yìn o torí ìlú yìí pọ̀ bí ah. Èkìtì ṣe pọ̀ kó má ní ọmọ àlè àwa gbà pé ọmọ àlè àwọn ọmọ àlè kan wà ṣùgbọ́n lè lọ́ máa wùwà ọmọ àlè yẹn níta kì í ṣe lẹ́kìtì mi báyìí àwa Èkìtì àwa yìí dalẹ̀ mo ti ń sọ ti pé Èkìtì tẹ́ bá rí ti bá ń dalẹ̀ ọmọ àlè èkìtì ni ẹ̀jẹ̀ títa sí lọ́pọlọ èkìtì dúró síbi tí ẹ̀jẹ̀ ọmọ yorùbá ti ń ṣàn ọmọ èkìtì tó bá dúró níbi tí ẹ̀jẹ̀ yorùbá ti ń ṣàn ẹ lọ sọ́ọ́sìpìtì kẹ́ lọ yẹ ọpọlọ ẹ̀ wò ó ti kó virus so Dúpẹ́ Onítìrí ò lẹ́nu lẹ́kìtì ń bí báyìí èkìtì state is for Sunday Igboho ṣá pure yorùbá nation làwọn fẹ́ẹ́ and we have a kábíyèsí tán sọ fún wa wípé tí a bá fẹ́ kàn wọn lẹ́yìn they don't want violence ta dẹ̀ ń gbọ́rọ̀ sáwọn bàbá wa lẹ́nu táwọn bàbá wa dẹ̀ ń gbà pẹ̀lú wa tán dẹ̀ ń tọ́ wa sọ̀nà pé báyìí ni ká ṣe ṣe báyìí ni ká ṣe rìn pé ìran Yorùbá ti fi ọmọ ológo rúbọ fún Nàìjíríà lóòótọ́ àjèrè Nàìjíríà ṣùgbọ́n ẹ má tún jẹ́ ká para wa Dúpẹ́ Onítìrí wa kọ́ ọmọ Yorùbá ni. Dúpẹ́ Onítìrí wá kó bọ́mọ Yorùbá ni Ekiti state is not for Dúpẹ́ Onítìrí Ekiti state is not for òmìnira 2022 leading by Dúpẹ́ Onítìrí Ìjìnlẹ̀ Marcus eh, àjàkálẹ̀ àrùn no no àwa ò sí fún fowlẹ̀ àṣerálì lẹ́kìtì a ò ná ẹnikẹ́ni ní ìkankan àwa àtàwọn ọlọ́pàá jọ ń rìn káàkiri àwọn àtàwọn míì jọ ń rìn káàkiri so Èkìtì we stand for the unity of Yoruba land we are here to protect the Yoruba life so àwọn oníwèé ìròyìn tó sọ pé àwọn àwọn àwọn tó fẹ́ fipá gbàjọba ní secretariat Ìbàdàn wọ́n tún kóra wọn jọ pọ̀ lẹ́kìtì irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ I repeat it tá a bá rí ọmọ Èkìtì kan tó lóun bá dúpẹ́ onítìrí ṣiṣẹ́ ó lè máa ṣe London but kò lè ṣe ní gbangba káwa ọmọ àwa máa handle pipe ọlọ́pàá ni hello. ẹ ẹ ta lẹ́nu yẹn. ok ok ok ẹ máa pè é padà mo wà lórí program àpẹ́yìn padà. so èkìtì àwa èkìtì àwa yìí dalẹ̀ àdẹ̀sí àwa ò dúró nídùú kan lọ́ba ìbàdàn jẹ́ torí millions of ọmọ èkìtì ló ń bẹ ń bàdàn tá a dẹ̀fẹ́ kékeré oko délé a dẹ̀fẹ́ kẹ́tàjò gbẹ́dàjò ìbàdàn is second home for èkìtì people èkìtì alẹ́nu ń bàdàn anílé ń bàdàn alẹ́ bí ń bàdàn so ẹni bá fẹ́ ba Ìbàdàn jẹ́ ọ̀tá wa ni àwa náà mọ agbójú ojú ogun ti irú ẹni bẹ́ẹ̀ ni so that is why we see Dúpẹ́ Onítìrí as number one enemy for the Yorùbá race. Yorùbá àti pẹ́ ó ti pẹ́ tipẹ́ tá a ti pariwo fún yín pé Dúpẹ́ Onítìrí ò ṣe Yorùbá nation pé ọ̀tá wa ni gbogbo abiyamọ ẹ pé àwọn ọmọ yín pé tá a máa ti ń gbọ́ òmìnira twenty twenty two pé kàn fèrè sí ikú ni tẹ́ bá ti ń gbọ́ òmìnira 2022 ẹ sọ fáwọn ọmọ yín kàn fèrè sí ẹ̀wọ̀n ni tẹ́ bá ti ń gbọ́ òun dúpẹ́ onítìrí ìjìnlẹ̀ marcus àjàkálẹ̀ àrùn ẹ sọ fáwọn ọmọ yín kàn fèrè sí àlẹ́wọ̀n ni kì ṣe òmìnira o kì ṣe òmìnira omi ìnira ni ìnira náà gbédé ó ti pẹ́ ta ti ń pariwo pé tẹ́ bá ti gbọ́ kùkùté dúpẹ́ onítìrí gẹ́fẹ́ǹdì olóṣó abíọ́lá ẹ̀fẹ̀rẹ́ sí ìnira lókódé ìnira náà lẹ ti ń rí ẹ̀ẹ́mẹ́yẹ ọmọ yorùbá tó ti pa látọjọ́ friday ṣé a lè blame àwọn ọlọ́pàá tó pa wọ́n ni no they are for security they are wọ́n ṣiṣẹ́ wọn ni nígbà tẹ́lẹ̀ pé wọ́n fẹ́ domi àlàáfíà rú wọ́n àwọn yẹn ń ṣiṣẹ́ wọn ni wọ́n ń ṣiṣẹ́ wọn ni àwọn ọmọ wa ní ká ẹ jẹ́ ká fà létí Kasi sí wọn nígbẹ́rẹ́ ìpàkọ́ wípé tídúpẹ́ onítìrí bá ń pè ẹ́ má ṣe dáhùn tí ìjìnlẹ̀ bá ń pè ẹ́ má ṣe dáhùn tí àjàkáyé bá ń pè ẹ́ má ṣe dáhùn torí ìpè títí wọn kì í ṣe ìpè àlàáfíà torí ìpè tí wọn kì ṣe ìpè ìṣelógo torí ìpè títí wọn kì ṣe ìpè ìgbéga ìpè sí ikú ìpè sí ẹ̀wọ̀n ìpè sí àjàkálẹ̀ àrùn ní ìpè títí wọn they are not for freedom o wọn ti fún freedom o ìgbèkùn ni wọn Dúpẹ́ Onítìrí ìgbèkùn ni àwọn irọ́ tó ti pa fún yín ọlọ́pàá ò lè fọwọ́ kàn yín ọlọ́pàá ò lè ṣe gbá mò ń wò nínú prógámù brọ́dà wa Oríyọmí Hamzat nsìn ilé ibi tí Dúpẹ́ Onítìrí ti lọ dìclíà wọ́n ti wó ilé yẹ kí ló dé tí Dúpẹ́ Onítìrí ò dúró àwọn ọmọ odò àwọn wọn ná àwọn wá láti Òkìtìpupa àwọn fúnra wọn náà tún sọ pé Adelé lọ sápamọ́ olórí Adelé lọ sápamọ́ kò jáde síta àwọn ìyá wọn náà wọn ò jáde síta kí ló dé tí Adelé ò jáde síta Ìbàdàn ti Dúpẹ́ Onítìrí ilé tí Dúpẹ́ Onítìrí ti ṣe declaration wọ́n ti wo bí ẹ ti rí ẹ lọ sórí ẹ lọ sórí péjì Oríyọmí Hamzat ẹ rí bẹ́ẹ̀ wọ́n ti wo ilé yẹn palẹ̀ nílé tí Dúpẹ́ Onítìrí ti declare wọ́n ti wo ó dẹ̀ ń sọ fún yín ah, pé nothing will happen ṣé àbíyá camera United Nations ò tí ì rí wọn àbí ṣèbí wọ́n ní tí tí Nigeria government bá fọwọ́ kàn wọ́n wọ́n wá gbé president Nigeria ni kí ló dé tí wọ́n ti wá gbé Bọ́lá Ahmed Tinubu kí ló dé tí wọ́n ti wá gbé Ṣèyí Mákindé irọ́ ni Dúpẹ́ Onítìrí ń pa fún yín ṣe rí one million dollar tó ti gbà òun ni ó mọ̀ pé òun ò fẹ́ kó padà wíyá a sọ fún yín not be today pé Dúpẹ́ Onítìrí want to become a billionaire at all cost and he see opportunity he want to use the Yorùbá nation as the avenue to enrich himself. adàn pariwo fún yín pé ìnira ni Dúpẹ́ Onítìrí gbé dání kì í ṣe kì í ṣe omi òmìnira ìnira gidi kì í ṣe òmìnira ló gbé dání ìnira omi ìnira ló gbé dání omi ìnira ìnira tára máa nìyàn tólúwa bá jẹun yóò ga wà nínú ìnira apariwo ẹ padà lẹ́yìn dúpẹ́ onítìrí ẹ lóun ló ní kọ́kọ́rọ́ lọ́wọ́ apariwo ẹ padà lẹ́yìn dúpẹ́ onítìrí ẹ ló ní tẹ́bílẹ̀tì lọ́wọ́ tẹ́bílẹ̀tì ló ṣekú pa yín lọ́wọ́lọ́wọ́ ń ṣé ó possible ẹ má jà tara wa jẹ yóò bá ṣé ó possible ká gba orílẹ̀-èdè wa kó má sí èsì ń gún ọba kankan tó máa wà lẹ́yìn wọn ọba ló ní ìlú ní ilẹ̀ Yorùbá nínú àṣà àti ìṣe Yorùbá ọba ló ṣé ó possible ká má rí olówó kan ká má rí ọ̀tọ̀kùlú kan ká má rí gbajúmọ̀ kan as big as Ibadan, big Ìbàdàn wọ iṣẹ́ force ní second largest city in Africa ká má lè ka five hundred ènìyàn tó máa tẹ̀lé wọn lẹ́yìn it show that they are nothing kò sóbi tó kò sóbi kan tó báàkì wọn mo sọ nínú prógámì mi kan Wálé Àlè ní rárá wèrè ni Wálé Àlè ò lọ́pọlọ lórí ẹ má gbọ́rọ̀ wọn gbọ́ òfin United Nations tó báàkì wọn wá wọn kan wá mú jáde síta òfin Commonwealth tó báàkì wọn kan máa mú jáde síta òfin African Union tó báàkì wọn kan máa mú jáde síta òfin ECOWAS tó báàkì wọn kan máa mú jáde síta òfin Nàìjíríà tó báàkì wọn kan wá mú jáde síta pé ká fi ipá gbàjọba ẹ̀yin náà wò ó ìfipá gbàjọba leléyìí this is not a freedom fighter ìfipá gbàjọba ìjọba náà wọ́n fẹ́ gbà àwa tá a dẹ̀ fẹ́ gba ìran Yorùbá kúrò nínú ìgbèkùn àwọn tó ń kó wa lẹ́rú ó lọ́nà tá à ń tọ̀ ó lọ́nà tá à ń tọ̀ Yorùbá ní pé tá a bá tọ̀ tá a bá ta yóò dẹran onídìí ẹ̀rí pé ti dídúpẹ́ onítìrí ti dẹran onídìí ó ti ń ṣèdí lọ́wọ́lọ́wọ́ hmm. dúpẹ́ onítìrí ti sá lọ o dúpẹ́ onítìrí ti fẹ́rẹ́gẹ abẹ́ ẹ̀gbọ́n mi bí ilé tí dúpẹ́ onítìrí ti declare ní Ìbàdàn wọ́n ti wó kí ló dé tí ò dúró mẹ́ wọ́n ti wó hmm. tuẹ̀tuẹ̀ wọ́n máa wo ni ilé tá a bá fi tọ́mọ ìrìn ló máa wó wọ́n ti wó ilé yẹn ilé tí dúpẹ́ onítìrí ti declare adelé wọn ẹjọ́ ẹ̀yin ọmọ ìbàdàn yóò dára fún yín àti gbogbo ìlú tó wà ní agbègbè ìbàdàn tó yí ìbàdàn ká mo fi ìyọ́nú ọlọ́run bẹ̀ yín mo fi ìṣẹ̀dálẹ̀ yorùbá bẹ̀ yín mo fẹ́ ní tó ṣí kọ́kọ́rọ́ ọjọ́ òní tó dẹ̀ tó ní lọ́wọ́ láti tì mo fi bẹ̀ yín ẹ wà vigilant dúpọ̀ nítìrí ògbẹ́dọ̀ lọ́wọ́ sì wà níbàdàn ẹ ò gbẹ́dọ̀ jẹ́ ó lọ àti adélé wọn ẹ jẹ́ kí security yẹ tight ẹ mú dúpẹ́ onítìrí yorùbá gbẹ́dọ̀ fi dúpẹ́ oníṣìíríjó fi kí fámílì abíọ́lá kan fi wà lọ́rùn lẹ̀ kan fi ìran yorùbá lọ́rùn lẹ̀ orí eré kan ò wù jáde ní fámílì abíọ́lá fún ìran yorùbá mo sọ lánàá àwọn kan pè mí pé mọ́tò bẹ́ẹ̀ mọ́ ẹ mo ní ìyà tí a jẹ kù lọ́wọ́ abíọ́lá ní dúpẹ́ oníṣìírí tó fi jẹ yorùbá ilé tó ti dìkílíà wọ́n ti wo kí ló dé tó fi sá ṣèbó sọ wípé òfin àgbáyé báàkì wọn ṣèbí dúpẹ́ sọ wípé òun ní tẹ́bílẹ̀tì lọ́wọ́ ṣèbó sọ wípé òun ní kọ́kọ́rọ́ lọ́wọ́ ṣèbí ó sọ wípé bẹ́ẹ̀ ṣe ṣe kọ́rin làwọn ti rìn one hundred and thirty three country ló ti support wọn where is the one hundred and thirty three country tó support dúpẹ́ onítìrí now àjàkáyé ò ní kú síbi táṣọ ẹwà o ìjìnlẹ̀ rédèrèdè ni máa ń gbẹ̀yìn eré ṣùpá rédèrèdè ló máa gbẹ̀yìn ẹ torí pé òun kọ́ àwọn ọmọ Yorùbá sí ìyọnu ẹ wà àwọn bọ́ọ̀sì tán mú yẹ the adults àwọn ọ̀dọ́ Yorùbá àwọn ọjọ́ ọ̀la Yorùbá wọ́n ti sọ ẹni tí ò lọ́kọ wọ́n ti sọ di aláìlọ́kọ náà ẹ wọ ọmọ yẹn ó fẹ́ dìde wọ́n fìbọn fọ́ ẹsẹ̀ a lè blame àwọn security ẹ jọ̀wọ́ yìí kù fídíò kan wà ń bíbá yìí ẹ̀yin tẹ́ bá mọ Ìbàdàn dáadáa ẹ̀yin lẹ́ máa mọ ibi tọ́sà pamọ́ sí ń bẹ̀ ẹ wá wọn hello ẹ ẹ eh. Okay. Okay. ẹ eh, ok ok ok. wọ́n wà lábẹ́ ẹ̀yin tẹ́ bá mọ Ìbàdàn dáadáa Démọ́lá Omíyalé Martins ṣé Martins Matthew Ẹniọlá Olúṣọ̀gá ẹ dìde ẹ ṣojú ọmọ Yorùbá dáadáa Dúpẹ́ Onítìrí must not escape at all mò ń wá kíní yẹn ni o mò ń bọ̀ mi mò ń bọ̀ o mò ń wá ẹ máa ẹ̀yin tẹ́ mọ Ìbàdàn dáadáa ẹ máa mọ bí àdúgbò yẹ wọ́n gbẹ́dọ̀ mú wọn gbogbo àwọn adàlúrú àwọn adàlúrú àwọn tí ò fẹ́ kọ́mọ Yorùbá ó nísìmí ìbẹ̀rẹ̀ abẹ́gi ẹ̀yin tẹ́ bá jọmọ Ìbàdàn ẹ̀yin lẹ́mọ Ìbàdàn náà wáyé o ṣe rí wọn wọ́n ètò ń lérí mọ́ Jèyí Mákindé ẹ mọ ìyá kan tó máa pè ní ìyá Kogi Blessing Agbájé ìyá Kogi òyìnbó àǹbàdàn kò gbọ́dọ̀ escape òre ọmọ ìyàmóye ní kò gbọ́dọ̀ escape ṣe rí wọn ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Ìbàdàn dáadáa tẹ́ mọ bíbá yìí ẹ wa sẹ́ndì fídíò yìí sí Oríyọmí Hamzat kó bá wọn wá wa kàn àwọn tó fẹ́ ba Ìbàdàn jẹ́ nìyẹn ògo Yorùbá ní Ìbàdàn bí Èkó ṣe jẹ́ ògo Yorùbá bẹ́ẹ̀ náà ni Ìbàdàn jẹ́ ògo Yorùbá ẹnikẹ́ni tó bá fẹ́ ba ìlú yẹn jẹ́ agbẹ́dọ̀fin wọ́n jófin ẹ̀ṣẹ̀ sí ikú ni o lẹ̀ṣẹ̀ tán ṣe yìí o wọ́n fẹ́ lọ ká gómìnà mọ́ ọ́fíìsì ẹ̀ṣẹ̀ tí ikú ni they declare another government nígbà tí ìjọba tá a fi ìbò yàn tára àlù yàn tó ìwà lórí iṣẹ́ ẹ̀gbọ́n náà à ń pariwo tẹ́ bá tẹ̀ máa gbàlú ṣé bó ṣe ń gbàlú lélẹ́yìí ẹni tó mọ̀nà ló yẹ kéèyàn ó tẹ̀lé wọ́n ní ńlá akíntóye ògbọ́n pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ takíntóye ìgbà pòfẹ́sọ̀ ìtàní wọ́n ní ńlá Sunday Ìgbòho tọ́ọ̀gì ni kò mọ̀ nǹkan kan ẹ̀gbọ́n ẹni tó sọ wípé ẹja mójútó bí fúlàní ò ṣe ní pàwámọ́ àtẹni tó ní pé ẹja la ọ̀nà bí nàìjíríà mi nàìjíríà sójà nàìjíríà police ṣe máa máa pa àwọn ọ̀dọ́ ilẹ̀ yorùbá ta ló yẹ ká tẹ̀lé inú méjèèjì apanilẹ́kọ̀jáyé ni dúpẹ́ onítìrí apanilẹ́kọ̀jáyé ni àjàkáyé ó kọ́ ọmọ títí ẹ̀ sábẹ́ lábẹ́ríkà apanilẹ́kọ̀jáyé ni ìjìnlẹ̀ marcus ògúnjìmí ó kọ́ ọmọ ẹ̀ sábẹ́ ní turkey apanilẹ́kọ̀jayé ni blessing agbájé ìyàkógí apanilẹ́kọ̀jayé ni wọ́n apanilẹ́kọ̀jayé ni wálé àlè tó kọ́ ọmọ títí ẹ̀ sábẹ́ ní London now àwa tá a wà nílé ó ti pẹ́ tí mo ti máa ń pariwo ẹja yára wa ní brain mo ti pẹ́ tí mo ti ń pariwo ẹ ká yára wa ní kíni ní brain àwọn kan wà ní London àwọn kan wà l'Amẹ́ríkà àwọn kan wà ní turkey wọ́n rán wọ́n wá rán ẹ̀yin tẹ́ wà nílé níṣẹ́ ikú torí owó torí èlò twenty thousand torí owó torí èlò wọ́n fún yín lọ́wọ́ wọ́n fún yín ní hundred thousand ṣé hundred thousand yẹn ló gbé ìyànà lára yín a ní ká ẹ jẹ́ ká febi sínú ká fi ṣiṣẹ́ ayọ̀ ká febi panú lénìí kábẹ̀lẹ̀ jẹ àjẹyó lọ́la ẹni rárá ẹni ẹ ti rí wait and get. ẹni ẹ ti rí abracadabra ẹ wá wo bi tí abracadabra tó bá yín dé ẹ wá wo èsì abracadabra tẹ́ ẹ kóra yín sí wọ́n ní aṣòro ó ṣe bí n tọ́lọ́run ò lọ́wọ́ sí ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé ohun gbogbo tí Dúpẹ́ Onítìrí ń ṣe tó ń pariwo ọlọ́run ni Jésù ni ẹ ti rí pé ọlọ́run ò lọ́wọ́ sí kì í ṣe gbogbo ẹni tó ń gbàdúrà làdúrà ẹ̀ ń gbà. torí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí ń gbàdúrà ọlọ́run mọ̀ pé iṣẹ́ ibi náà fẹ́ fi ṣe ọlọ́run dẹ́tọ̀ wípé òun ò ń gbọ́ igbe ẹlẹ́ṣẹ̀ àwọn tọ́wọ́ wọn kún fún ẹ̀jẹ̀ àwọn apanilẹ́kọ̀jayé àwọn tó jẹ́ pé nǹkan máa jẹ náà mọ̀ wọ́n lè torí ní táwọn fẹ́ jẹ kán bá yí ọmọ ọlọ́mọ jẹ́ wọ́n gbàgbé ẹni tó ṣẹ̀dá wọn àwọn kan wà ọlọ́run dá wọn dáadáa ṣùgbọ́n wọ́n délé ayé wọ́n mú ojú kòkòrò mọ́ ìrìn àjò wọn òtọ́wọ́ wọn ò tó wọ́n wá ń fi gọ̀gọ́ fà á irú èèyàn bẹ́ẹ̀ ni dúpẹ́ onítìrí ẹ padà lẹ́yìn wọn dúpẹ́ onítìrí ò wá pẹ̀lú àlàáfíà ó wá pẹ̀lú ikú ó wá pẹ̀lú àrùn ó wá pẹ̀lú ìbànújẹ́ dúpẹ́ onítìrí fẹ́ pa gbogbo abiyamọ ilẹ̀ yorùbá lẹ́kún torí gbogbo àwọn ọmọ yín tẹ́kọ́ tí dúpẹ́ onítìrí rán aṣọ ogun sí lọ́rùn ẹ wá wọn ọmọ yẹn ó lóun ò mọ bọ́ yàn láyé òun ò tẹ̀ fọwọ́ kan ìbọn rí dúpẹ́ onítìrí gbàṣọ ogun sí lọ́rùn ọmọ ọlọ́mọ tó ń plan fún ọjọ́ ọ̀la ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ wọ́ọ̀ṣẹ̀ ọmọ yẹn lóun ti gba fọ́ọ̀mù air force wọ́n wá ní kò ní ìdì àti gba orílẹ̀-èdè wọn join air force eléyìí wọ́n káṣọ ogun sọmọ ọlọ́mọ lọ́rùn wọ́n Dúpẹ́ Onítìrí pa àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá dà Dúpẹ́ Onítìrí pa ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ó pa ṣódà Dúpẹ́ Onítìrí kì í ṣe ọ̀rẹ́ ẹ̀yin ọ̀dọ́ ọ̀tá yín ni Dúpẹ́ Onítìrí kì í ṣe ọ̀rẹ́ ẹ̀yin abiyamọ ọ̀tá yín ni Dúpẹ́ Onítìrí kì í ṣe ọ̀rẹ́ aráàlú ọ̀tá yín ni torí ọ̀nà tí ìlú máa fi túmọ̀ yín lórí ọ̀nà tẹ́ máa fi da lánìí kiri tẹni tó nílé òní rí lẹ́gbẹ́ mọ́ tẹni tó ní mọ́tò òní rí mọ́tò gùn mọ́ tẹni tó láyà òní láyà mọ́ tẹni tó lọ́kọ òní lọ́kọ mọ́ ìwà ẹ̀ wíwà ti Dúpẹ́ Onítìrí wá nìyẹn ẹ wá wò ó gbogbo ẹnu tán ní àfúnṣe ah, yìí mákindé ní twenty four hours látọjọ́ saturday twenty four hours títí wọn ò tí pé we are now wednesday láwa yìí kí ni aago olúwi kí ni aago olù náà aago mẹ́wàá aago mọ́kànlá kù ìṣẹ́jú mẹ́jọ lọ́dọ̀ ti tèmi mi báyìí ten fifty two twenty four hours dúpẹ́ onítìrí ò tí pé àbí bẹ́ẹ̀ kọ́ twenty four hours dúpẹ́ onítìrí ò tí pé. Dúpẹ́ Onítìrí wà pẹ̀lú ikú ni o wọ́n lè fọwọ́ kàn yín òfin wà lórí yín wọ́n lè fọwọ́ kàn yín United Nations wà lórí yín ibi tí Dúpẹ́ Onítìrí gan ti declare ó ti gbérọ́ ah, ìfẹ́ àǹfẹ́wé Dúpẹ́ Onítìrí ti fò níbi tó ti declare ọmọ lúkà ọmọ rẹ ṣé ọmọ ní kípe ni àbí ìyàwó ẹ àbí sísá ẹ níbi tó ti declare ní Ìbàdàn wọ́n ti wọlé ọ̀n palẹ̀. Dúpẹ́ Onítìrí ti sádànù àwọn tó dẹ̀ ń sọ fún wọn lè fọwọ́ kàn yín ó ń kó wọn sẹ́nu ikú ṣùgbọ́n Dúpẹ́ Onítìrí gan fúnra rẹ̀ ti fẹsẹ̀ fẹ́. Adélé àwọn tó wá láti òkè Òkìtìpupa ní Ondo State àwọn fúnra wọn náà sọ wípé ṣé ó yẹ kádélé tún lọ sápamọ́ ni ó yẹ kádélé jáde síta ń sìn àwọn ará Ìbàdàn wọn jáde síta nígbà tí ọmọ Ìbàdàn ò gọ̀ ẹ mọ̀ pé ẹni tó gọ̀ lè ń gbégunnu ni ọmọ Ìbàdàn ò gọ̀ nìyí olómọgbà ọmọ àbàdàn kí ni so so sú ọ hmm. ni wọ́n gan ni wọ́n mọ̀ pé irọ́ ni dúpẹ́ onítìrí ń pa wọ́n mọ̀ pé apanilẹ́kújayé ni dúpẹ́ onítìrí wọ́n mọ̀ pé ọ̀tá yorùbá ni dúpẹ́ onítìrí wọ́n mọ̀ pé dúpẹ́ onítìrí fẹ́ lo ìran yorùbá láti di bílíọ̀nìà ni wọ́n mọ̀ pé dúpẹ́ onítìrí ò ní ẹni oore kan lọ́wọ́ láti ṣe fún ìran yorùbá wọ́n mọ̀ pé abanilórúkọ jẹ́ bàbá akíntóye gba 20 billion Sunday Igboho gba 40 billion ah, wọ́n mọ wọ́n mọ̀ bá ṣe ń ba ẹ̀yin ọmọ Yorùbá o ti yẹ kó yé yín nígbà ti pé kí Sunday Igboho wá declare gbé ẹsẹ̀ kan sí kó gbé ẹsẹ̀ kan sí Nàìjíríà pé ní ti ibi tó níbi tó ń fara ti wá declare àbí bẹ́ẹ̀ kọ́ òun ó declare ní last year lórí internet ó tún declare ní Ìbàdàn ilé tó ti declare ó ti dilẹ̀ wọ́n ti wo wọ́n ti wo ilé ọ̀hún ah. bí ayé dúpọ̀ onítìrí dẹ̀ṣẹ̀ máa wó náà nìyẹn mo kí ẹni tó gbé ilé ẹ̀ sílẹ̀ fún dúpẹ́ onítìrí láti declare mẹ́ mo kí wọn pé wọ́n kú oríire o tẹ́ bá ìkọ́lé sí bí ilé yín ó ṣe máa wó lójú yín nìyẹn o tí ilé yín bá yìí kù bí ilé yín ó ṣe máa wó lójú yín nìyẹn o tí ó bá yìí kù tẹ́ ẹ kọ́ bẹ́ẹ̀ bá kọ́lé igba bí ó máa wó lójú yín nìyẹn o ilé tí Dúpẹ́ Onítìrí ti dìklẹ́ àǹbàdàn ogun ọ̀run ti bíwó bẹ́ẹ̀ náà ni lélé tó kù tí bàbá yẹn bá kọ́ yọmọ bìwó olùṣọgà Ẹniọlá Matthew you are welcome. bí ilé yẹn ó ṣe máa wó nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá owó tẹ́ ẹ lọ rọṣọ ogun tẹ́ ẹ kó bọn tẹ́ ẹ kó àdá lé ọwọ́ àwọn ọmọ ọlọ́mọ ẹ ní jèrè àwọn ọmọ títí yín o. ẹ ní jèrè àwọn ọmọ títí yín ẹ ní jèrè. Dúpẹ́ Onítìrí torí pé òun pa àwọn abiyamọ lẹ́kún ìwọ náà máa sunkún lórí ọmọ èpè kọ́ o ohun tó bá gbìn ni wọ́n yóò ka ohun tí Dúpẹ́ Onítìrí gbìn nílẹ̀ Yorùbá ó gbẹ́dọ̀ ka ó gbẹ́dọ̀ ka o ó gbẹ́dọ̀ ka ó gbẹ́dọ̀ ó gbẹ́dọ̀ ilé tá a fi tọ́mọ ni ìrìn ní òwò sẹkítẹ́rì àti Dúpẹ́ Onítìrí ti di ó ti dilẹ̀. Hey, eh, sorry, sorry, brother mi, mo ti gbàgbé. Lóòótọ́ ni, lóòótọ́ ni, lóòótọ́ ni. I will call you now. I will call you. Ilé ilé ti dúpẹ́ onítìrí ti declare. Ó ti wó lulẹ̀. Wọ́n ti bìwó. Ogun ọ̀run ti bìwó. Ó dẹ̀ ń lérí fáwọn ènìyàn. Wọ́n bí wẹ́dá kọ́ fọwọ́ kàn yín wọn bí wọn dá tẹ́ bá ti rí nàìjíríà mi tẹ́ bá ti rí nàìjíríà sójà ẹ má sà fún wọn ẹ dúró dè wọn ṣùgbọ́n dúpọ̀ ní ìpara ò lè dúró dúpọ̀ onítìrí ò lè ẹ̀yin tẹ́ bá fẹ́ wo ilé ilé tí dúpọ̀ onítìrí tó ti dìklíà tó ti wó ẹ lọ bá mi lọ sórí programu hmm. brother Oríyọmí Hamzat ẹ rí ń bẹ God bless all of you àlẹ́ wa la máa lékè torí ìkẹ̀kẹ́ ni mo lékè igi a ó borí dúpẹ́ onítìrí lágbára ọlọ́run àtúgbọ́ ìkankan pé ìkan nínú àwọn bàbá wa ìyá wọn kú bàbá gẹ́gẹ́ ojú ìkan nínú àwọn bàbá wa tó ń ṣiṣẹ́ dáadáa wọ́n wà lára àwọn tó ṣe rédíò yorùbá nation lára yorùbá nation yẹn rédíò yorùbá nation yẹn ó wà lára ohun tó ń fọ́ dúpẹ́ onítìrí ó wà lára àwọn tó ń fọ́ òmìnira twenty twenty two tó ń fọ́ wọn lórí ó wà lára tó fọ́ wọn lórí o Yorùbá Nation Yorùbá Nation Radio TV ó wà lára nǹkan tó kó gìrìgìrì bá Dúpẹ́ Onítìrí lórí so bàbá ìyá bàbá gẹ́gẹ́ ojú okú ṣẹgbọ́ ṣẹgbọ́ ọlọ́run ló ń jẹ́ mi ni ló kù ká wọ ilẹ̀ yorùbá land. ṣe gbọ́. tá a bá ti wọlé yorùbá land ẹ mọ̀ pé ìjọba yorùbá ti bẹ̀rẹ̀. adé sẹkítẹ́rì àtibítẹ́ ti declare ma wọ́n ti wo sẹkítẹ́rì àtibítẹ́ ti declare wọ́n ti wo lánàá God bless all of you see you in the evening.